فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا باسم واسم واسم اليوم أتي زوري لاتمامو tí òru bá kọ́kọ́ yọ lọ́wọ́ àárọ̀ báyìí ẹ̀rí pé tóru bá yọ nísìnyí ìbọ́dọ̀ yà inú ròdì ọlọ́dọ̀ wa tó bá bẹ̀rẹ̀ sí ní yọbọ̀ lọ́wọ́ aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ tẹ bá lọ rí wúru àwọn ilé báyìí gbogbo lé ẹ̀rí pé bòjì ó yọ ọlẹ̀ wájú lọ́dọ̀ báyìí ẹ bá wá kíyèsí bòjì tó lọ wájú yẹn bí oòrùn bá ṣe ń bọ̀ tó fẹ́ máa lọ ọ̀nà ibi tí yóò ti wọ̀ múfẹ́ǹtì oòrùn yẹn yóò máa ní ìfẹ́ẹ̀tì bòjì bóòrùn ṣe ń báyìí bòjì yẹn ló máa sún wọnú ń bòjì ló sún wọnú ń bòjì ló yóò sún wọnú tọ́ bí òòrùn bá wá dáàárín in tó yẹ kó ṣẹlẹ̀ ní pé bòjì ló ń kí ló yẹ kó ṣẹlẹ̀ mara object yẹn àmọ́ bí tí wo bá ti wáyé láyé tí ó bá bó ṣe ń súnmọ́ yẹ tí oòrùn bá ti wá dé àárín àórí báyìí tí í ṣe àárín sánmọ̀ tóòrùn bá débẹ̀ yóò wá di pé bòjì tí ń súnmọ́ yóò kàn stop láàrin bẹ̀rù bòjì tó wá stop yẹn ní ọ̀pá ní kí ló yẹ tí ọ̀la pọ́jẹ́tì yẹn ti sún jẹ́jẹ́ ló jẹ́ kí gbòòjì ni ó ṣẹ́kù ètò wa kú èyí kó tó wá di kó wọ́n wá yẹ̀ kú ò tẹ́tà bá àwa náà mọ̀ kíyèsí ni kí máa ti ń sún yóò mọ̀ sún yóò mọ̀ sún yóò mọ̀ sún tó bá kàn dárí kàá kàní pé bòjì ní káwọn ló ń káwọn ló yóò kàn stop láàrin kan tó bá ti ń dọwọ́ aago méjìlá bọ̀ ṣáàgò kan lọ lù ìgbà ẹni ká wà very very careful káwá mọ̀ sọ ká mọ̀ sọ ẹni pé tàbá rí láàrin ìgbà wà ní pé bòjì tí ń káwọ lúbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò kàn dúó kẹ́rí bí ó dúó sí yẹn ká ní ọ́bjẹ́kì tàwa gbé kalẹ̀ bòjì báyìí ló ti wá wà tẹ́lẹ̀ nígbà tó rùn yọbọ̀ báyìí bóyá ṣe ń sún òjì náà sún òjì náà sún òjì náà sún òjì náà sún òun ń bọ̀ tóòrùn bá dé àárín báyìí bòjì níbi tí fẹ́ wo bá ti wá wá bòjì wá lè dẹ́rù bí yóò kàn dúó ni yóò ṣe kí ni jàmáà yóò dúró tí ẹni bó ṣe dúró yìí á wà lọ wọ̀n láti ìdí rẹ̀ yìí síbi tí gbòdìní dúró sí measurement yẹn àtọ́jú ẹ̀ pamọ́ tọ́ tó bá wá di lẹ́ẹ̀kan náà tí zàwálù bá ti ṣẹlẹ̀ ìyẹn ni pé tóòrùn bá ti wá yẹ̀ kúrò ní àtàrí bòjìdá lóhùn ló ń dínkù lẹ́ẹ̀kan yóò kàn tó mọ gùn padà báyìí yóò máa ṣe kí ni jọmọ yóò máa gùn padà. yóò mọ̀ padà àwọn àmọ́ sọ ìgbà wo ni yóò ṣe déédéé ara wọn. sẹ́rí ìmídéètì tó ti bẹ̀rẹ̀ sí ní sún padà yẹn àsìkò òru zúrì kí ló tẹ̀lé sí ó ti wọlé torí ìtumọ̀ ẹ̀ pé ó ti yẹ kúrò ní àtàrí tọ́ bó ṣe wá lékún lọ yẹn náà ń tẹ̀lé ń tẹ̀lé ń tẹ̀lé ń tẹ̀lé bó bá object tàgbé lẹ́yìn àwọn àgbè báyìí akọ̀wé wọn wò báyìí kálọ̀ tó gbèrè gbàgbọ́ mi tọ́ba àwọn wò báyìí tẹ̀gbẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ àbí àṣùwọ̀n wá sí òsì tó àdàpadà kò gbọ́dọ̀ kú òmbi tó wà látàsìkò oorun zuhuri tàbí ní àsìkò oorun asiri àmọ́ mọ́ láti gbà wọlé àti zuhuri láti mọ̀ sí èdè àtúwá lójú òbí yẹn kó lọ wájú bẹ́ẹ̀ kó tó lọ wájú bẹ́ẹ̀ tó bá lọ wájú bẹ́ẹ̀ a bá tún gbé ọ́bjẹ́kì yẹn àtùgbéwálẹ̀ bí i o ti ṣe dédé àbí o ti ṣe dédé ẹ̀rí pé ó ti lé díẹ̀ báyìí níbi yìí in tó lé yìí òṣùwọ̀n tá a wá mẹ́jọ lẹ́ẹ̀kan yẹn á wà gbé wá pé ṣóṣùwọ̀n yẹn ti tó báyìí tí ò bá fi tó bẹ́ẹ̀ àsìkò máa fi lè kínú ètò tó rí ẹ ti ṣí mò jí tí èé ṣe tiẹ̀ ẹ ṣe kínú ẹ ti fi máa ẹ ti gbọ́dọ̀ yọkùnrin ẹ̀ ní ti fi gbogbo ẹjọ́ tẹ́ nínú tí mojú ni ó tún wá pọ̀ sí láti mọ ìpín ìlú jẹ yóò mọ lọ yóò mọ lọ ẹ bá rí pé tí wàá lọ èyí tẹ wá wọ̀ lẹ́ẹ̀kan láti rú bí síbí ìtàwọn yìí tabati tí wàá gbé kalẹ̀ padà náà bí ṣe tó kù rèé ẹ wá wọ̀ tó bá ti wá ṣe déédéé ara wọn ẹ ti yọ yìí tó lọ wà níbi ìgbà tó ń yẹ kúrò látàrí ẹ yọ kúrò mẹ́ẹ̀ ẹ wá yọ tán mojú tó kù wá ṣe déédéé ọ́bjẹ́tì tó bá ilé ti rí bẹ́ẹ̀ àsìkò rán sí ìdíkínú ó èèyàn bí àlàyé mi yíyé o èyí tó ń pè ní pé ìjàwá ni ẹ wá ẹnu ní ìkókó kan sọ́ọ́tì òní pé ah, ẹ bòdì ti ṣe déédéé ara wọn tó ló ti fi pé ọtí sí bòdì tí èsì jẹ ọtí kínú ọtí sì máa kò sì yẹ kí òyẹ ká sì máa ọlọ́pàá ṣàfihàn àlẹ́ àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo táwọn wí yìí gbogbo àwọn àlàyé yìí kì í ṣe tuntun àmúra sí o láàrin inú àwọn tíra àwọn tó jẹ́ àwọn àgbààgbà tíra àwọn tíra tó sì lè wà ń tò sí gbogbo wa náà tíra ìlú sọ̀rọ̀ ibi tí èso náà tó sì rí ìtàbùmá ní àbámẹ́ ṣẹ́rẹ̀ pẹ̀lúmọ́m jẹ́ ilẹ̀ aláàmù ìfàkìl òṣòlè Muhammad ibn Salih al-Uthaymin alayhi rahmatullah àbámẹ́ àtàwọn àwọn tíra tó wà náà gẹ́lẹ́ ni àbáyádé náà wọ́n kutubul madahib láti máa bá ọ̀rọ̀ rẹ̀ So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.